tẹ́ bá mọ̀ pé wà owó akaduhu min hilihi kó owó jọ lọ́nà halali ọ̀gán bẹ̀tẹ̀ dìmúnu wàwádìí òhu fi hakihi kẹ́ ẹ wá ná owó yẹn bó ti yẹ kẹ́ ẹ ná ọ̀gán bẹ̀tẹ̀ dìmúnu tẹ́ ẹ bá ti lè di ọ̀gá kéke mú ẹ má kéke tẹ́ bá ti lè di ọ̀gán rẹ̀ mú ẹ yọ̀ǹda ẹ̀ kọ́ máa ṣe kí ni ọwọ́ àfi owó jọ àkéke ọ̀gán tí wọ́n ń bẹ lára rẹ̀ òun náà ni bó ti wá lọ́nà ẹ̀tọ́ àti bó ti ná síbi tó yẹ kí tó bá ti mọ̀ pé o lè wọ́wọ́ lọ́nà ẹ̀tọ́ o sì lè ná síbi tó yẹ kó o ná sí pọ́ owó tó bá ti mọ̀ pé o lè wá lọ́nà ẹ̀tọ́ o sì lè ná síbi tó yẹ kó ná sí fowó lè jẹ́ ọmọ lọ. lẹ́ẹ̀fì nípa àwọn sálàfù sọ̀ọ̀lẹ̀ tí ń lé wọn sálàrà owó òun ni aburú tó wà ní kọ́ máa sọ wọ́n di tá a bá wà ń pé kẹ́yìn náà wá owó kẹ́ wá owó èmi náà ń sọ fún yín owó tí mo ní ẹ wá bí àkekèé ni o ẹ gbọ́ mi dáadáa tẹ bá mọ̀ pé ẹ lè ṣe àkekèé tẹ ẹ tọ́jú ẹ tí ò ní ta yín ẹ kò mọ́ra tẹ bá mọ̀ pé ẹ lè tọ́jú àkekèé kọ́ mọ́ ta yín ẹ yọ̀ ní àkekèé kọ́ mọ́ ṣe kí ni ìtumọ̀ ẹ ni pé tẹ ẹ bá wá owó bá a ti ní kẹ́ ẹ wá owó ẹ wá lọ́nà halali bẹ́ẹ̀ bá sì ti wá tọwọ́ yín bá tẹ̀ tán ẹ̀nà bí sẹ̀rí àti ní kí kẹ̀nà à ń padà bọ̀ wá sí pé bó o ní àti nà. àfàwà tí mo sọ̀rọ̀ ẹ̀tàn nísìnyí àfàwà yáyá ibùdó Mu'az ní tó ń sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí ń bẹ́nu tíra àfàwà ibùdó Qudama al-Maqdisi ibẹ̀ mo ti gbé ọ̀rọ̀ yìí wá sheikh tún ní musibatan lil abdi fi hi inda hi sẹ́ẹ̀rí wàhálà ti ń bẹ́ ń bí owó fẹ́ni tó bá lówó wàhálà méjì ni tó bá kú tán sẹ́ẹ̀rí wo yìí ti ń bá fa láyé òun ti ń wàhálà pẹ̀lú owó láyé òun èyí ò sì fúyẹ́ bó bá lówó tó bá wá kú tán wàhálà méjì ló fèsì látúnṣmọ̀ wọlé kàlá ikú bìbí fẹlẹ́ yìí mà ẹ̀dá kan ò lè fèsì irú wàhálà bẹ́ẹ̀ àfọlọ́wọ́ àwọn àbí àfa pé kí ni wàhálà ti ń bẹ lẹ́yìn owó fọlọ́wọ́ ọlọ́ àkọ́kọ́ tọ́ba ti kówó jọ tówó pọ̀ tọ́wá kú nkú tán báyìí wàhálà méjì ni ó fèsì kí ni wàhálà náà sheikh sheikh ní àkọ́kọ́ yóò kadù anihukuluhu gbogbo owó ń pátá wọ́n ti withdraw ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ àbí ẹ̀kọ́ ni sẹ́ni tó lówó máa darí owó bẹ́ẹ̀ bá ti kú tán gbogbo owó tó bá ní sọ́jẹ́ tiẹ̀ mọ́ àwọn tó kù lẹ́yìn ẹ̀ ti withdraw lọ́wọ́ ẹ̀ náà bí wọ́n ti wá withdraw lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan náà wà yus'alu anihukuluhu yóò wá wọ sàárè lọ wọ́n máa ṣàkáǹtì ẹ̀ lẹ́ni gbogbo owó tí wọ́n ti wìdúrọ̀ lọ́wọ́ ẹ̀ yẹn. wàhálà méjì nàbí wàhálà méjì kọ́ káàtì ẹ̀ lóhùn ló kọ́ lọ́wọ́ tí wọ́n wá ń béèrè lérí ẹ̀ fún àrídáhùn pé tọ̀ wọ́n ti wìdúrọ̀ owó yìí kó lọ́wọ́ rẹ̀ òun yóò wá wọ sàárè tẹ́wọ̀n lọ ṣàkáǹtì ẹ̀ àbí wọn ní bí pé owó tó dálẹ̀ ń bolo jiri wọ́n bí pé owó tó dálẹ̀ eh, three billion tó fi sínú àkáǹtì tó fi kú wọ́n á ṣàkáǹtì bó ti kó jọ ó sì ti dáwọ́ òun òun ọmọ àṣàkáǹtì ibo ti rí wàhálà nàbí wàhálà kọ́ ètí ń bà wọn sálàfù lẹ́rù níbi owó nù kóhùn ó kójọ tán kóhùn wá kú kóhùn máa lọ́sàkáǹtì bóhùn ti kójọ káwọn tí ọkàn máa wá ṣe kí ni kẹ́mẹ́ náà eléyìí ọ̀dà ètí ń bà wọn sálàfù lẹ́rù níbi owó nù ni síbẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀rù yìí á sá fún un ò túmọ̀ pé ká mọ̀ wá èèyàn wá yóò máa sáfà wọn tí ó kóba níwájú ọlọ́wọ́n bọ́ba alekeola torí pé Islam bá a ti sọ́tò yìí kò ní ọlọ́jòkó tẹ́tẹ́rẹ́ tàwákùlù lónìí òní ní tàwákùlù ọmọ ṣe ńtọ́lọ̀ ní o ṣe ni ọ̀wá ní jòkó tẹ́tẹ́rẹ́ kó ní ńtọ́lọ̀ ń bá mú wa náà láfara má rárá mùsùlùmí yẹ jòkó tẹ́tẹ́rẹ́ mùsùlùmí máa ń ṣiṣẹ́ lójú ọ̀nà bí ó ti rí owó halal tí ó wàá ná síbi tọ́lọ̀ ń fẹ́ kí ọ̀nà sí. Si àfàwọ̀ àgbà Umar ibn al-Khattabi radiyallahu anhu ń sọ pé la yakudu ahadukum an talabi risk fayakul Allahumma rizukuni Umar ní ẹgbẹ́ rẹ̀ wá sọ pé ńgbà náà ẹ jòkó kalẹ̀ ẹ ní wọ́wọ́ ẹ wà lọ jòkó ẹ máa lọ sàdúrà pé Allahumma rizukuni Ọlọ́run fún mi lówó Ọlọ́run fún mi lówó Umar ní ẹ má dàn o ẹ má ṣe yíyún fakọ̀dé alimutum ẹ̀yin náà sì ti mọ̀ anna sama ala tumtiru dahaban pé sánmà yìí kò ní rọ góòlù wal arda ilẹ̀ sì ní látùnbí tó fi dàtàn kò ní wù fàdákà ẹ jáde ẹ lọ ṣiṣẹ́ náà ni ẹ lọ wáṣẹ tẹ́ fi rówó náà ni ìyẹn máa wáṣẹ rówó ni bá a ti sọ̀rọ̀ owó kó burú tó yìí ó lè má jẹ́ ọlá kíámà wọ́n bí ọ̀nà sáré kò túmọ̀ pọ̀ wá jòkó pé tọ́ bó ti wá rí àmì tọ́lọ́ bá mú wa lóko ní ṣiṣẹ́ kan mọ́. ni ẹ lọ ṣiṣẹ́ ni ẹ lọ lè wá àsìkí ni sánmà ò ní rọ owó ilẹ̀ ò ní wú fàdákà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ń sáfowó kì í ṣe torí pé owó jẹ́ haram nítorí aburú tí ń jáde lára owó ni ẹsẹ̀ lọ́gbọ́n yìí dáadáa o bẹ́ẹ̀ bá rí owó lówó tọ́jú owó halal tí sẹ̀ríà ò ní kéèyàn ọmọ wá èyí ò pé ọmọ náà síbi tó kọ́ náà sí. Si kìí ṣe zudu àwọn àfẹsẹ̀ panupọ̀ wọ́n ní kìí ṣe zudu káwala sábàyà sábàyà tẹ́ríkùl mẹ́l káfowólẹ̀ kálá ní wa zudu kọ́hún ǹjẹ́ kí ló dé kó ní ah èmi ò ní wá owó ǹjẹ́ kí ló dé àmú ah, sáfàyà ni zudu ní ṣe mí ah wàbádẹ́l wàbádẹ́l wa ẹ̀ wá owó ni ẹ̀ kàn ní wa lọ́nà haram ntí ẹ̀ ń pè ń zudu àyẹ̀tùrù kàdúnìyà lil ilmi bí hakaratiha kọ́wọ́ rẹ̀ ọ̀tí ayé tábàyìí kọ́wọ́ rẹ tẹ owó tán báyìí kọ́ wa rí i pé nǹkan yẹpẹrẹ ni kò ní tuma ọwọ́ rẹ tẹ ọwọ́ rẹ bá tẹ tán ọwọ́ rí i pé nǹkan yẹpẹrẹ ni kò ní tuma kí ni tuma ọ̀rọ̀ tí mo sọ wọn yóò fúyẹ́ kò ní jẹ́ onítuma kí ni tuma yẹ ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n lówó ni wọ́n fúyẹ́ owó kí ni tuma ọ̀rọ̀ ni ẹlòmíì ń ní owó tí sì ń wá ń kírun mọ́sálásí mọ́sálásí àdúgbò wọn ń lọbẹ̀ lọ́kìrun mọ́sálásí yẹn sì rí paruparu òun fún rẹ̀ ẹ̀ sì lè kọ́rú ẹ̀ mẹ́wàá tí ò ní mọ̀ pé òun mú nínú àmúwò wọn jọ lójú kò ní lè ṣe yóò wá pé kí n ná two million síbí báyìí kí n ná four million síbí báyìí ah àwọn ọmọ náà ọyọ ká fi nǹkan lẹ̀ fáwọn ọmọ ọyọ ká sì ọyọ ká kàǹtì mi máa kún sẹ́ẹ̀rí pé eléyìí wọn ò ní zúdù ẹni tá a sọ pọ́ sáfáyé òun lẹni tó rí owó nígbà wàá rówó yẹn tán àti iná ọ̀wá nítumọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹni táwọn afa ń pè ló ń súdùnú kìí ṣe pé wọ́n tó jòkó kalẹ̀ tẹ́tẹ́lẹ́ tọ́ ọ̀wọ́ náà bó ti ro wọ̀ aláàlí tọ́ ọ̀nà síbi aláàlí láwọn àtọ́pọ̀ nsáfáyé ìsáfáyé tọrọ ọ̀rá yé ẹni tá a sọ sáfáyé di owó òun lẹni tó ṣiṣẹ́ aláàlí tọ́wọ́ akówó jọ tí owó yẹn wá jọba lẹ́mìí ẹ̀jọ́ lọ́wọ́ àtànẹ́bì lọ tí o pé gbogbo ibi tó yẹ kọ́ náwó òun sí padà ní nkù ńlá ní ọ wọlé tọ̀ àfa wa Sufyanu Thawri nígbà tó wa wọlé tọ̀ ọ wá bá àfa wa Sufyanu Thawri ọ wá bá ti ń jẹun kan ti ń pè ní tọbuhaj lárúbá ń kún jẹ yẹn ní tọbuhaj ó yẹ tí lárúbá ń pè ní tọbuhaj yẹn ẹran ni kìkìdá ẹran lásán tí wọ́n gún nígbà wọn wá gún tán wọ́n wá fọ ẹyin wọ́n wá mísì ẹyin mọ́ ọ wá níbi wọ́n ti ń ṣe tí ọ wá dùn àwọn tí wọ́n ń jẹrú ẹ̀ àwọn èèyàn tó láàsì kí ní ọwọ́ ni. Museveni wá bá àfa àgbà tí ń jẹrú oúnjẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ni sheikh irú oúnjẹ yìí lè ń jẹ ni sheikh níbẹ̀ ni sheikh ni lam amurikum allah takulu tọyiba ikitasibu tọyiba wakulu tọyiba èmi àfa yín ọ̀sọ́ fún yín njọ́ kan rí pé ẹ má jẹ ntọ́ da o njẹ́ tí wọ́n á ń kéwú yà yín sùfìyàn sọ̀rí sọ́fẹ̀ fún Museveni ìwọ̀n sọ fún yín njọ́ kan rí pé oúnjẹ náà ni kẹ́ ẹ má jẹ ẹ lọ́ọ́ ṣiṣẹ́ àlàálí ẹ wá jẹ ntọ́ dáa sẹ́ẹ̀rì pípa tí sèkì kówó jọ tán àti náwó yẹn ò fi ǹjẹ́ ntọ́ da yín wọ́n ntọ́ da ẹni tó bá sì nídìí yóò kó fún kọ́mọ kó lọ bí mùsùlùmí ti sẹ́nu èyí bó ti lè ná owó òun ní jẹ́ zúdù ọ̀rí lọ́nà àlàálí àti ná sí gbogbo ibi tó fẹ́ ná sí kọ̀ wá kà ní ìtí ń jẹ́ zúdù nù àmọ́ tí kojọ ètí rí ọlọ́run kí lọ́run ó kojọ ó lọ́nà àlàálí àti iná ọ̀wá nítumọ̀ lọ́dọ̀ rẹ ìgbà wọn ló tó sá fún ayé afáwa alifodel ibn iyad ọmọ rẹ tó bí injẹ ali ibn alifodel ali ibn alifodel ìwọ̀n sọ pé sẹ̀mìtù abi tọ́ba ní bàbá àwọn alifodel ibn iyad ni wí ó ní bàbá bàbá mi yẹkùn ibn mubarak ń sọ fún àfáwa abdullah ibn mubarak pé antata amuru nabi zohod ìwọ abdullah ibn mubarak ìwọ lọ ń pa wá láṣẹ pé ká sáfáyé wọtakọlùl kásì máyé ń kékeré wàlbàgìlà káyé gunrankumi owó ńlá wọnìràkà awáriwọ náà fúnra rẹ̀ tààtì bilbadọ min biladi khurasan ilà baladi haram ọwọ ń lọ lúrani tí ń pè ní khurasan àwọn ìlú náà iran mara àwọn ẹni ń jẹ khurasan ọwọ ń lọ bẹ ọwọ ń lọ kó ọjà ìmọye wá sí maka madina kẹfàdà. o sì ń gbé asáfá yé o ń gbé kakiri ayé o ń gbé ayé gunra nkó mi nǹkan ṣe gunra ìwọ náà sì ń lọ òun yẹn òun lọ wa ọjà wa ọjà o òun kó wá mọ́kàwá dín náà bó ló ti jẹ́ bẹ́ẹ̀ Ibn Barak sọ fún pé yá ọba Ali baba Ali fòtẹ́lẹ̀ bùnú ìyá àdìwọ́n bá wí yẹn yá ọba Ali baba Ali bihi wajhi sórí owó tí ṣe yìí mo kó owó ẹjọ́ yìí mo fẹ́ fi sọ ni ò ní wọ̀ mí tí ó sì fúyẹ́ ọ̀dọ̀ mi wà ó kiri mu bíi eridi mo sì fi ń sọmọ lóàbí mi wọ́n asta'inu bíi ala ta'ati rabbi yìí ń sì ń fi àwọn dúkìá ń wà lọ́wọ́ láti súnmọ́ lọ́hùn kì í ṣe pé dúkìá lè yé wa àwọn ẹni ìsíwájú ń wá wọ́n dẹ̀ sáfà burú bẹ̀ aburú bẹ̀ lọ́nà tó gbà rí aburú bẹ̀ nígbẹ́ tó bá rí tán bó ti ṣe kíni bó ló sì ná abdullahi bin barak o olówó àfáàní ó ní owó ń sì ń kọjá ń import ọjà ń export ọjà ń kọjá wọlé ń kọjá wáta ọ̀rọ̀ sì wà ó sì lóun fi ń dáàbò bo ẹ̀sìn ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹ̀sìn ti ní kóun ó ṣe lòun ń ṣe kíni lòun ń ṣe èèyàn wá owó ni èèyàn sì wá lọ́nà halali bẹ́ẹ̀ bá di tán èèyàn náà ni bí sẹ́rí àti ní kọ́nà wa sallallahu alaihi Wa sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima. alhamdulilayi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الأولين والآخرين وشهادة أولياء الله المتقين وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين خير من صلى وصام وقام وحج لله رب العالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه أمهاتنا الأطهار وجميع من تبع سنته وسلك مسلك إلى يوم الدين أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة wa kullu dalalatin fin nar gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa anabi wa muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a fún anabi Ọlọ́run jọba ara alẹ àwọn sàhábà rẹ̀ kó wá gbogbo àwọn tó bá wọn pẹ̀lú dáadáa kọlọn jẹ ọkàn àwa náà kọlọn ọbọ bá àlekẹ ọlá kó sí àwa náà lẹni rí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 lẹ́yìn méjèèjì ni gbogbo tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó ti lẹ́rìí inú tírà ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ẹ̀ òun ni gbogbo bídíà wa ni ànú gbogbo ànú wa ni kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná ọlọ́run ọba ọba àlekè ọlá lọ pẹ̀lú orúkọ rẹ̀ dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ pa náà ọlọ́run pa ẹbọ náà ọlọ́run ọba ara ibi dí a ṣètáni ńlẹ̀ kọ́lọ́n bá gbé súnà anabi wa muhammad ga òní pẹ̀lú ògbó ọlọ́run á gbé kéwù wa níbi tí a bá dé ọ̀rọ̀ tí a ń yẹjú bọ̀ òun lọ́rọ̀ ọ̀nà wo ni mùsùlùmí gbà wá owó láwọn ọjọ́ tó kọjá. a ti sọ̀rọ̀ nípa pípàtàkì owó Islam kò sì kọ́ kí mùsùlùmí ó wá owó àmọ́ kò gbọ́dọ̀ wá lọ́nà haram kọ́dà àwọn àfáà wa nú ẹ̀sìn wọ́n gbọ́ àgbọ́yé tí ń jẹ́ zuhud ìsáfáyé fún pé gbogbo ayé ọ̀kọ̀rọ̀ èèyàn ọ̀kọ̀ orí iná yóò rọrùn fún náà yọ wà á yọ̀ǹda ẹ̀ lẹ́yìn ìrọ̀rùn òun ní ń jásí pé èèyàn wá èèyàn sáfáyé gbogbo ẹ̀ lásàlàyé láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ọkọjá lónìí pẹ̀lú ògo ọlọ́run nínú ọ̀rọ̀ bíi mẹ́fà tí mo fẹ́ sọ mo fẹ́ bọ́ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni asbabu rizq ọ̀nà téèyàn gba wa owó tí gba wa rìsìkì lọ́nà tí sẹ̀ríà Islam tó là kalẹ̀ ni mo fi ń sọ láwọn ọ̀rọ̀ tó kọjá pé ìdánilẹ́kọ̀ọ́ yìí kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ téèyàn gbọ́ díẹ̀ tí ò ní gbọ́ díẹ̀ àbí téèyàn gbọ́ débi kan tí ò ní gbọ́ ìtọ́sẹ́kù nígbà tí n bá wọn fi rinlẹ̀ pé sẹ̀ríà Islam ọ̀kọ́ká wá owó kọ̀kọ́ wá wá owó tí wọ́n tẹ́sí òye tó o ti ń wá owó níbi ọ̀nà tí ọ̀dá níbi haram níbi rìbá níbi ògùn ẹbọ níbi ìrìnkúrìn níbi ìfẹ́ríjágbó ki tó máa sọ pé àfẹ́ ẹlẹ́hà ló ní kẹ́ ẹ wá owó rárá o mo ní ẹ wá ọ̀nà tẹ́wàá gbà wá ńlá kalẹ̀ lọ́nà tí Islam tọ́lá kalẹ̀ fún wa láti fi wá owó. mo fẹ́ la ọ̀nà téèyàn gbà wá owó béèyàn bá sì gbọ̀nà bẹ́ẹ̀ wá tó bá bọ́ sínú kòńgé ọlọ́run ọba yóò rí owó náà láyé kó tó kú yóò sì dolówó pẹ̀lú ògo ọlọ́run ọba ọ̀nà tí mo fẹ́ là kalẹ̀ ó jẹ́ ọ̀nà mẹ́wàá lèèyàn gbà wá owó ọ̀nà mélòó mo pè jàmá ní sẹ̀rí àníká gbà wá owó kò sí béèyàn bá lè kó mẹ́wàá wá pọ̀ tó lè ṣe bó wọlé ó ti pọ̀ tó yóò dolówó ayé tí o sì ní já kọ́kọ́ Suleiman àti kọ̀ntrol ayé tí o ní já kọ́kọ́ Sulkarnain ọkọ̀ntrol ayé tí o sì ní já kọ́kọ́ Anabi Dawud ọlọ́lá ayé tí o ní já kọ́kọ́ Abdulrahman ibn Awf inú sábì Anabi ní olówó láyé tí o ní já kọ́kọ́ Anasi ọmọ Maliki Anabi tọrọ owó fún odolówó láyé bí wọn náà bá lè lo àwọn ọ̀nà tí mo fẹ́ là kalẹ̀ yìí ìwọ náà ó dolówó láyé ọ̀ọ́dà lálìsìkí láyé ọ̀ọ́dà lọ́lá láyé tọba tún wá lọ́la àtàyé tán pẹ̀lú ọ̀nà tá a fẹ́ là kalẹ̀ yìí lọ́tọ̀ lórí ó tún wá di ẹni àlìjẹ́nà ju àlìkìyàmà torí kò sóore níbi ọlá ayé tó darí sínú náà kò sóore níbi owó ayé tó padà tún wọ náà èyí tó lóore jù ní kó dolówó láyé kọ́ ọ̀nà láyé kó tún wá jọmọ àlìjáná njọ́ àlìkéyàmà ọ̀nà alákọ̀ọ́kọ́ ti sẹ̀rí àlàkalẹ̀ téèyàn fi wá owó pé mo fẹ́ jẹ́ olówó mo fẹ́ rí ṣe mo fẹ́ lárísìkí mo fẹ́ dọlọ́lá mo fẹ́ kí ọlá yóò sí fún mi ọ̀nà tọ́tọ̀ tọ́lọ́hún fi sí lárísìkí fún ọ ọ̀nà mẹ́wàá ni mo pè é ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ tọ̀ríkùl istighfari wa tawba tọ̀ríkùl الاستغفار والتوبة tawba ọ̀nà kọ́ máa lọlé wà fẹ́ríjìn lérí àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lọ́wọ́ ọba kó o sì máa padà sọ́dọ̀ ọlọ́run lábẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀nà alákọ̀ọ́kọ́ ni al-istighfar wa tawba nínú ntarisi kì í fi dé fún yàn tówó fi dé fún yàn tọ́lá fi dé fún yàn òun ni kéèyàn máa lọ lè ṣe tawba àti istighfar mo fẹ́ yàn nǹkan méjì lábẹ́ ọ̀rọ̀ yìí àkọ́kọ́ tí kọ́kọ́ yẹn ni pé tá a bá ń pé kéèyàn wá fìdíjìn lérí ẹ̀ṣẹ̀ kéèyàn wá fìdíjìn lérí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn á máa ṣàṣìṣe níbi àgbọ́yé ìwá fìdíjìn tá a bá ní lágbájá lọ túbá ìtì ń gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé al-istighfaru bin lisan kóun lọ lè máa lọ sọ pé ní astaghfirullah astaghfirullah àbí astaghfirullah al-azim la ilaha illa huwa hayyul qayyum wa atubu ilayhi kódà àwọn èèyàn gbọ́ yé débi pé wọn a tún máa da ní wákà ọlọ́run forí jìn wá àṣetàgà forí jìn wá àtúbà ẹ̀ṣẹ̀ wá àṣetàgà tí wọ́n máa jó tí ogun yóò máa dùn kódà nú ètò àwọn míì àtún lùlù sí i tí wọ́n máa lù lọ́tún lọ́sí tí wọ́n sì gbà pé àwọn ń wá forí jìn lọ́dọ̀ inú làákàyè kọ̀ bá mu kátó pé nú ẹ̀sìn inú làákàyè kọ̀ bá mu ká tó pinnu ẹ̀sìn ọmọ rẹ tó ṣẹ̀ ọ́ tí wọn náà fẹ́ báwí nítorí kó lè rí ìyọ́nú rẹ gbogbo ń tọ́ba fẹ́ gbà lọ́wọ́ rẹ kọ́ máa rí gbà ọwọ́ wájú rẹ yọ̀ọ́ kí bàbá mi ẹ má bínú bàbá mi ẹ má bínú <laughs> lọ́dọ̀ tiẹ̀ náà kí ló ní fi ọ́ sí fi ọ́ sí yẹ̀yẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ náà rí ńgbà tọ́ba bọ́sọ́ yọ̀rọ̀ tọ́ba ń pè àti tàgà fúrúlà àti orí ìjìn wa àti tàgà ẹsẹ̀ yìí pọ̀ púpọ̀ àti tàgà fúrúlà orí ìjìn wa. ọ̀rọ̀ yóò yàtọ̀ síra yín tọ́mọ tiẹ̀ bá tiẹ̀ wá ń fi wọ́n dá para kò sí láì fi Allahu Rabbul Alamin ọba gbogbo ayé kọ́ máa fi sí yẹ̀yẹ́ àmásìsì tọ́kárí ni àṣìṣe ni tọ́kálé tọ́kákó tọ́yẹ ká tún bẹ̀ sí tí a bá ń pé kéèyàn ó ṣe istighfar kó ṣe wọ tawbatu wal inabatu ila Allah kó wá àforíjìn kó sì padà sí ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀yẹn ti wà lábẹ́ ṣẹ̀rí ọlọ́run òun ni mo fẹ́ sàlàyé yìí wíwèé gbẹ́nu làákàyè mo ní ọba mu nù ṣẹ̀rí àná kọ́ba bó ṣẹ̀rí àwa ni àwa àfa àwa al-imam Raghib al-Asfahani inú tírà wọn ti ń pè ní al-mufradat fi garibi al-Qur'an nígbà wọn débi gbólóhùn tawba ní page seventy six wọ́n sọ bẹ́ẹ̀ pé ní at-tawbatu fi shar'i ntí sari Ọlọ́run gbà ní ìwà àforíjìn lọ́dọ̀ Ọlọ́run òun ni tarku dhanb li qubuhi ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe yẹn tọ́fẹ́ torí ẹ̀ wá fèrèjìn yóò fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ èèyàn ní ma sọ pé àṣetàgà foríjìn wa kó máa wúbẹ̀ tán kó tún wá dìde mi ṣe táwọn bà yẹn kó tún máa wá lọ ṣe tí ó bí ọlọ́run ọba nínú bóyá bí ọtí mímu bóyá bí ìsìná bóyá bí àwọn oògùn ẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́lọ́run ọba ọba àlékè ọlá ṣe léèwọ̀ kó o ṣe sèkìfàárù tán kó tún wá padà sídìí ẹ̀ kó túmọ̀ kó túbá àtúbàtú tẹ́rìkù dẹ́nbẹ̀lẹ̀ kóbó èhè ìta ń pè ní wàá fèrè jìn pé a padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni ń ta ṣe tí ọ̀dà òun ni pé nǹkan yẹn ká filẹ̀ wà nẹ́dàm aláàmà fara tàmínì o èyí ò máa ṣe àbámọ̀ pé ha mo sì ṣe ń tọ́lọ̀ ni ah! mo ṣe ah ọlọ́run sì fún mi lówó mo sì ń lọ fi mutí ah ọlọ́run sì fún mi lálàáfíà mo sì fi ń ṣe sìnà ah ọlọ́run sì fún mi lẹ́nu. mo ebi nsọrọ musulumi sọ̀rọ̀ mùsùlùmí láì ọmọ aka bẹ́ẹ̀ pé a ah, ọlọ́run ṣe báyìí mo ṣe ọmọ alọ́ sọ tí n bá mọ̀ ni èyí ti azim mu ọ wà á pé ah, lẹ́yìn tí mo mọ̀ pé ọ̀dà yìí dé díẹ̀ mọ́ ó di mẹ́jẹ̀ mú mélòó báwọn ó di mẹ́ta àkọ́kọ́ kéèyàn fi ẹ̀sẹ̀ yẹn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa wá àbámọ̀ pé ọba yìí ẹlẹ́ẹ̀kẹta kéèyàn wá láníyàn pé òun palẹ̀ mọ́ pé òun tó padà sí di ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ẹlẹ́ẹ̀kẹrin tadaruku ma amkanahu an yutadaraka min al-a'mal bil i'ada tọ́ ṣé mo ti ṣe nǹkan yìí kọ́ dáná èwo ni wàá ṣe padà tí ọ̀dà ọ̀dà sí ẹnu yìí ní fi ń sọ̀rọ̀ ẹ̀yìn ní fi ń rojọ́ ẹlẹ́jọ́ ní fi ń bá ti mùsùlùmí jẹ́ kàkí ẹnu yìí nísìnyí máa fi ṣe é ṣe kẹfà. ẹnu yìí máa fi ṣe àdìkà si ẹsẹ̀ yìí ni mú lọ lé ọtí ẹsẹ̀ yìí nìsín ìwà ní jẹ́ òrìnà lé ọtí mọ́ ìjì ọmọ lọ mọ́sálásí déédéé àkọ́kọ́ kéèyàn fi ẹsẹ̀ yẹn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa wá ṣe àbámọ̀ pé ni òun ò bá ti ṣe ọba yìí ẹlẹ́ẹ̀kẹta kéèyàn wá láníyàn pé òun palẹ̀ mọ́ òun tó padà sí di ẹsẹ̀ yẹn mọ́ ẹlẹ́ẹ̀kẹrin tàdáàrúkú mọ́ àmọ̀kánahu kàmínà bẹ́ẹ̀ tọ́ ṣé mo ti ṣe nǹkan yìí kọ̀ dáná èwo ni wàá ṣe padà tí ọ̀dà ọ̀dà sí ẹnu yìí ní fi ń sọ̀rọ̀ ẹ̀yìn ní fi ń rojú ẹlẹ́jọ́ ní fi ń bá ti mùsùlùmí jẹ́ kàkí ẹnu yìí nísìnyí máa fi ṣe ṣègbèfà ẹnu yìí máa fi ṣe àdìkà sí ẹsẹ̀ yìí ni mú lọ lé ọtí ẹsẹ̀ yìí nísìnyí ìwà ní jẹ́ orin náà lé ọtí mọ́ ìjọ máa lọ mọ́sálásí déédéé gbogbo àwọn tó lò fẹsẹ̀ ń ọ máa wá gbìyànjú láti lò padà sí di dáadáa lẹ́yìn yìí ni ó di mẹ́rin tí mo kà èyí tí ó wàá sì ka àrùn rẹ̀ òun náà ẹsẹ̀ wàá kan aqwalul istighfar wa a'malul istighfar ìgbà tó bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin ń tán ló tó wàá kan kọ́ máa sọ pé astaghfirullah al-azim alladhi la huwa al qayyum wa atubu سبحانك اللهم وبحمدك wa اللهم وبحمدك allahumma اللهم وبحمدك gufuranaka allahumma wa bihamdik lọ́ọ́ máa sọ àwọn búlọ̀ istighfar lẹ́yìn eléyìí lọ́wọ́ kó àmàlù istighfar àwọn asẹ́ tọ́lọ̀ fi fèrè jini àwọn asẹ́ wo ni raka méjì dín àfi sitawuba bíi kiyamu lẹ́yìn bíi nawafil bíi àwọn nafila before ayila nafila lẹ́yìn ayila nafila ṣáájú alasari nafila before magribi àti lẹ́yìn magribi gbogbo àwọn asẹ́ olóore bẹ́yẹn sadakat sahara gbogbo yóò máa tẹ̀léra wọn yóò máa tẹ̀léra wọn láti lè gbé kó o fi rójú re ọlọ́run ọba n ti ń jẹ́ sẹ́gẹ̀fàrò mi nǹkan márùn-ún ti mọ kàn ní ń jẹ́ sẹ́gẹ̀fàrò sọwárí márùn-ún ti mọ kàn yẹn tó bá bẹ̀rẹ̀ sí ṣe tó bá jásí pé láàrin ìwà àtọ́lọ́run lẹ̀sẹ̀ ń bá wà ló ti máa ṣe sẹ́gẹ̀fàrò márùn-ún tó bá pé ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ láàrin ìwọ àtọmọ anabi adama bá ní yóò lé májẹ̀mú kan májẹ̀mú ẹyọ kan kún òun ni pọ́nmọ anabi sórí bó ti sẹ́ ọmọ anabi adama yẹn náà ọ̀sẹ̀ lọ́hùn o nísìnyí nínú òfin ọlọ́run ni pé ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín ọlọ́run ò ní fi alábòsí ọwọ́ àwò sùnsùn ọwọ́ alu ọmọ ẹ̀yà rẹ̀ kan ní jìbìtì ẹnìkan èèyàn kan kọ́lá bí èsè mùsùlùmí ó jìbìtì rẹ̀ ọ̀fọ̀nà àlùbọ̀nkọ́lá yìí gbowó lọ́wọ́ ẹ̀ sórí bó ti séhùn ọ̀sẹ̀ ọlọ́run tó sòfin má ṣàbòsí ọwọ́ àṣẹ ẹni tí ó ṣe àbòsí fún tọba wa lo sìgìfàrù márùn tí mo kà ń láàrin ìwọ pẹ̀lú ọlọ́run kó tó wá láfiri díẹ̀ sẹ́ni ó tún wá padà sọ́dọ̀ èèyàn tó ṣàbòsí fún ni tó dùn jìbìtì ó gbẹ̀tọ̀ lágbájá ìjọba yìí tí mo purọ́ fún ọ pé àǹsọ̀ òrò owó tí mo ní ọkọ̀ ojú omi fẹ́ dé wọ́n lọ́mọ tó wí mu ọkọ̀ ojú omi ní ẹrù kún bẹ́ẹ̀ fún wọ́n yà mọ́ aṣọ fún wa pé ìròyìn tọ́jà ní ọkọ̀ ojú omi dànù ọkọ̀ ojú omi nì lọ́dànù lówó rẹ̀ wá parẹ́ ọkọ̀ ojú omi kankan wá bọ̀kà gbowó lọ́wọ́ rẹ̀ ni owó rẹ̀ wá nì àbí bẹ́ẹ̀ kọ́ mo ti ná bóòlù ọ̀fẹ́ kí n dá padà ìjọ tó o bá rí ọ̀nà ẹni ní lérí ní tó o sí fún ìjọ òun ló torí ọ̀nà ọlọ́run torí pé òun lọ sẹ̀ tó fi sẹ́ tó o bá fi lè rí ìyọnu ẹni nì lérí ní tó ṣe fún o lè rí ìyọnu ọlọ́run ló fi jásí pé tọ́ àmọ́ ọ̀n kí o kí wọn déédéé ọ̀n bára dáradára kí òun sóògùn kóògùn ọ̀n bára kí èyí wọn àní ìwà àtọ́lọ́nu bọ́bá ṣe táwọn bá ń bẹ̀ ni yóò jẹ́ tà ní ìwọ àti àmọ́ tó bá ti mú tọ́mọ nábì ádámà dání ó rí ọ̀nù ẹni nì náà lérí àbòsí tó ṣe fún un lérí ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ tó sọ lérí ìjà bẹ́ẹ̀ tó ṣe lérí àìdá tó ṣe fún lérí dúkìá rẹ̀ nígbà tó bá rí ọ̀nà eléyìí òun lérí tó ṣe fún ìgbà wọn gangan ní àfẹ́ríjì tó wáyé ń bẹ̀ ni ọwọ́ afẹ́ rówó ọfẹ́ rí ṣe ìwọ náà fojú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe ni wọ́n lọ lè ṣe táwọn bà lérí ẹ̀ tó o bá ṣe táwọn bà lérí ẹ̀ tán àdéhùn àtọ̀dọ̀ Ọlọ́run ti wà fún ọ pé ìtọ́ bá mú ọwọ́ àfẹ́ríjì lérí àwọn ẹ̀ṣẹ̀ ni òun ọlọ́run bó sí lásìkí fún ọ ẹjẹ àlàyé istikfaru muslim ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí wàá lẹ̀ ní lérí ẹ̀ ẹ̀rí ni pé ẹlẹ́wọ̀n náà alukur'an suratu Nuh gbàtọ́ba àlejò ọlọ́run sọ pé ní faqultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursili samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wayaj'al lakum jannatin wayaj'al lakum anhara kí ni tuma ayà yìí anabi náà aleyhi salatu ìsọfọ àwọn ọjọ́ ẹ pé istaghfiru rabbakum ẹ lọ lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba innahu kana ghafara ọba náà ọba tó yẹjú ni pé yóò foríjì yín tọ́ba wà foríjì yín tán yursili samaa alaykum midrara Ọlọ́run ó máa dá sìkì wá fún yín láti sánmà asiki sama ọlọ́wọ́n ma dalẹ̀ fún yín wàrà wàrà wàrà wàrà wàyùm dídìkùn bí àmúwálín pọ́pàní ọlọ́wọ́n wà á fún yín lówó tí ó pọ̀ àtọmọ tí ó yẹjú ẹ dàpọ̀ ńgbà tí nuhu afẹ́ ka ntí sèkì fáwọn ọ̀hún ṣe nísìn ọlọ́wọ́n sọ asiki láti tẹ́ ẹ bá wá ń túbà yóò wà á fún yín lówó tí ó ṣe kíni àti kíni ọlọ́wọ́n wo òṣèṣèkì fáwọn ọ̀hún tọ́ ọ bá ti gba ọ̀nà tí mo là kalẹ̀ yìí ọ̀nà ìsúlùkù tó gbà rí méjì náà lọ́nà kọ̀dàrú tọ̀ríkù rahman ọ̀tọ̀ríkù ṣètọ́ ọ̀nà ọlọ́run àtọ̀nà èṣù bẹ́ẹ̀ yẹn bá gbọ́nà ọ̀dọ̀ ọlọ́run yọ̀ọ̀rọ̀ àsìkí tọ́ba wa pọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ti tọ́ ọba ti gbọ́nà ọ̀dọ̀ èṣù èṣù náà bẹ̀ lọ́run ọ̀rọ̀ àsìkí ẹni tí máa gbọ́nà èṣù ni ó máa sọ pé bọ́ọ̀ bá ti dìdàkudà ètí ìrówó sọlọ lọnà tó là kalẹ̀ fún wa káfí rówó ni ṣèbí náà lùfà láti kélé yìí tọ́lọ̀ ń sọ pé istaghfiru rabbakum innahu kana ghafara yursili samaa alaykum wa yumdidukum bi amwalin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara wa yaj'al lakum jannatin ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlá yóò ṣe ọgbà oko tí ó pọ̀ fún yín kí là ń pè lọ́gbà oko láyé tẹ́ ń dáko nísìnyí níta ń pè lọ́gbọ̀n òkú oníṣẹ́ làwọn kọ́mpẹ́nì kọ́mpẹ́nì kọ́mpẹ́nì wọ́n yẹ jẹ́ alákùn àníhàrà gbogbo odò tí ó sàn bẹ́ẹ̀ tí ó fi máa wọ ọlọ́run ó sì ìtumọ̀ ní gbogbo ẹni tí ó mójútó tí ó fi máa yè ọlọ́run ó pèsè ẹ̀ máa fún ọ ọlọ́run yẹn ṣe nǹkan fún yàn láàbọ̀ bọ́lá ń bá dájà fún yàn ẹni tí ó bá náà yọ̀ dàtí ni ọlọ́run ò ní dájà fún ọkọ máa wéyàn kí tí ó bọ̀ tí ó bọ̀ náà rárá bọ́lá ń bá ti dájà fún ẹni tí ó sì bọ̀ náà tí ì anhara tí ẹ bá lọ wo aya yìí ìsẹ́sìkìfàr orí márùn ní bí orí alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ máa sin nǹkan dáadáa láti sáma fọ́ orí ẹlẹ́ẹ̀kejì owó orí ẹlẹ́ẹ̀kẹta ọmọ orí ẹlẹ́ẹ̀kẹrin kọ́mpìn tó da gbogbo tó da orí ẹlẹ́ẹ̀karùn-ún àbójútó àsìkí tọ́lọ́mbà sí fún ọ sẹ́ni ìmáàmù Qurtubi nínú tíra rẹ̀ tafsir Qurtubi ń sọ fún wa ń bẹ̀ pé ó ní fi hadhihi al-aya nígbà tó ṣe tafsir débi fa qultu astaghfiru rabbakum innahu kana ghafara tí ó wàá sàlàyé àyà wọn ìwọ̀n sọ pé ní fi hadhihi nínú àyà tá a kà yìí wallati fi Hud àtàyà kan tí ń bẹnu suratu Hud delil ó lélẹ́yìn ní ìtọ́ka anna al wípé ìmọ̀ ṣe istighfar yustanzal bi irisiku ọlọ́run máa fi sọ àsìkí kalẹ̀ fẹ́ni tí ń bá ń ṣe é ni ọwọ́ lọ́n wo o ṣe ṣe kẹfà o sì jẹ́ mọ́mìnì ń bolo ti fẹ́ rí Ibn Kathir òun wá sọ fún ọ̀nà tafsiri tiẹ̀ tafsiri yẹn ẹ lọ wo fọlọ́n fọ́ page four four nine ń sọ fún wa bẹ́ẹ̀ pé ní idha tubtum ila Allahi wastaghfirtumuhu wa ata'tumuhu kathura rizqu alaykum ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá lè lọ́ọ́ wá ọlọ́run lálẹ́ àforíjì tẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run tẹ́ ń tọrọ àforíjì bá a ti sọ́ lẹ́ẹ̀kan o wà á tó àtúmọ̀ o tẹ́ ẹ wá ń tẹ̀lé gbogbo òfin ọlọ́run kathara rizqa alaykum ọlọ́run ó jẹ́ káàsìkì ọ̀pọ̀ tí ó máa bá yín àsìkì ó máa bá yín tí ọ̀pọ̀ rẹpẹtẹ wa asqakum min barakati sama ọlọ́run ó sì máa sáàsìkì fún yín látara àlùbáríkà àti sánmà wa ambata lakum bá yín jáde yóò máa mú jáde wá bá yín wà á bàtà lakumu zara gbogbo ntẹ̀ bá ń gbìn yóò máa lálùbáríkà wà á dára lakumu dọ́ra gbogbo ntẹ̀ bá ń sìn wàrà rẹ̀ yóò máa dá wà á máa dákun bí amuwaali wà bani yóò máa kó owó rẹpẹtẹ fún yín yóò máa dá ọmọ rẹpẹtẹ ọlọ́wọ́ máa ṣe fún yín wà á tọ́ kumul amuwaala wal awulada yóò máa fún yín lówó rẹpẹtẹ yóò máa fún yín lọ́mọ tí yóò máa yanjú waja'ala lakum jannatin fiha anwa'u thimar wa khallalaha bil anhari jariya bainaha ọlọ́run wàá dá gbogbo oko tí ó pọ̀ fún yín gbogbo omi tí ó wàá jókòó ọmọ wù ọlọ́run sàn síbẹ̀ fún yín ẹ dákun jẹ̀mọ́ gbogbo oore tí wọ́n kàkalẹ̀ yìí kí ni òbí jẹ̀mọ́ stigfar ọwọ́ lọ́n wo o sí stigfar bolo ti fẹ́ rí tọ́ ọ bá ti gbọ̀nà yìí ọ̀nà òdì sùlùkù tó gbà ọ̀nà tí mo là yìí tí sẹ̀ríà là yìí tọ́ ọ ti lè gba ọ̀nà yìí wọ́wọ́ ọ̀ lọ́nà kankan tó gbà wá ju ọ̀nà ọ̀dọ̀ ṣètọ́ ọ̀lẹ́lá jama mùsùlùmí níjọ́ kan wọ́n wá omi tì ní Madina wọ́n nídìí òjò wọn òrojò ọwọ́ ajásùkò Umar radiyallahu ta'ala anhu Umar wa bẹ̀rẹ̀ sí sọ fáwọn yẹn pé ẹsẹ̀ salatul istisqa ọwọ́ kírun kírun kírun kírun òjò ọ̀rọ̀ wọ́n ti wá kírun wọ́n ti mójú kó òjò òsèrè ọlọ́run ìgbàdo àwọn nígbà wáyà Umar wa sọ fún wọn pé lónìí ọlọ́run ọ̀rọ̀ jù Umaru wá jáde síta ìwà rìn káàkìta ìrìn káàkìta nígbà tó ṣe sà tí ọ̀dọ̀ wọ̀rọ̀ rẹ òjò bá dé lòjò bá rọ̀ ní wàá bí Umaru pé Umaru bó o lọ ṣe tójò fi rọ̀ Umaru wá ń fún wọn lésì pé ní talabtul ghaytha bimajadihi as-sama' allati yustanzalu bihi al-qatar. ó ní mo wá omi fún yín pẹ̀lú àwọn kọ́kọ́rọ́ sánmà àwọn mọ̀jáde ìràwọ̀ kan ní jẹ́ mọ̀jáde àwọn ìràwọ̀ yẹn nígbà tí Islam ètí ìdè àwọn èèyàn gbà pé ìràwọ̀ yẹn ní máa ń fà tójú máa fi Umaru wa lo gbólóhùn mọ̀jáde yẹn páwọn ìràwọ̀ sánmà yẹn lòún ké sí tójú ọ̀rọ̀ ọ wá ń sọ fáwọn èèyàn pé omi fún yín pẹ̀lú àwọn kọ́kọ́rọ́ ràwọ̀ sánmọ̀ tí màá jójú ọ̀rọ̀ láti sọmọ kọ́kọ́rọ́ ràwọ̀ lèmi lò tójú òfin rọ̀ fún yín nígbà tí àwọn akọ́yà lọ́wọ́ ni àhà ẹ̀yin ọmọ kọ́kọ́rọ́ òun ni àwọn sàhábà ni àmọ́ ó ní kọ́kọ́rọ́ òun ni pé istaghfiru rabbakum innahu kana gafara yurisili samaa aleikum midrara wa yumdidikum bi amwalin wa banin wa yaj'al lakum wa yaj'al lakum lọ́wọ́ akọ́yà kọ́kọ́rọ́ tó ìràwọ̀ sánmà tó ń pè ní pé istaghfiru rabbakum òun wà fèrèjì lọ́dọ̀ ọlọ́run ni tọ́lọ́run sọ pé ní istaghfiru rabbakum ẹ bẹ̀ ọlọ́run kó fèrèjì yín innahu kana yurisili sama aleikum midrara yóò máa rọ òjò fún yín láti sánmà ọlá fèrèjì lòun ṣe tó ń lọ tó ń bọ̀ òun ṣe tawba ni tawba tó ń ṣe òun lọ́rọ̀ òjò jàmá mùsùlùmí bí ẹ bá fẹ́ rí ṣe tó bá ìkànnì àwọn afáwọn àgbà à ń pè ní alimam alhassan albasri tábìyìn ni ó dijọ́ kan ìkànnì ọmọ akéwù rẹ̀ tá à ń pè ní ibnu subai ó jòkó ti àfáwọn hassan albasri ọ̀rọ̀ tí ń sọ yìí ń bẹ́nu tafsiri imam Qurtubi tàlejò kábàdé lọ́ba ní yá imam gbogbo nǹkan tí mo gbìn ṣaka ilal hasan aljaduba ó ní gbogbo tí mo gbìn pátápátá níbi tí mo gbìn sí ọjọ́ bá òjò ọ̀rọ̀ gbogbo tí mo gbìn pátá ilẹ̀ bàjẹ́ ńgbà tójú ọ̀rọ̀ kí ni sàlẹ̀ àbáṣẹ́ sọ fún mi sàlẹ̀ àbáṣẹ́ ní istaghfirullah wọn lọ ṣe tawba kọ́ lọ́wọ́ fèrè jẹun istaghfirullah ìyẹn lọ ibùdó sùbẹ́ yìí wà ń bẹ̀ tọ́jú ọmọ gbé àbáṣẹ́ àbáṣẹ́ ló ń bá ní imam òsì yìí pọ̀ ọgbọ́n wo ní í dá sí i ìyá wo ní í dá sí i sheikh ní istaghfirullah máa lọ́wọ́ àfẹ́díjì lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àfẹ́díjì ọ̀ ọdẹ yẹn méjì ibùdó sùbẹ́ yìí wà ń bẹ̀ lọ́dọ̀ sheikh ẹlòmíì tún dé gbòòwò náà tún dé lọ́dọ̀ fún sheikh pé ọdẹ ọlọ́ọ̀ni an yarzuqani waladan sheikh ṣàdúrà fún mi mo fẹ́ kọ́lọ́hún bùn mí lọ́mọ ẹkún ọmọ ní ń sun kọ́lọ́hún bùn mí lọ́mọ sheikh tún fún lẹ́sìn pé ní istaghfirullah mo lọ́wọ́ àfẹ́ríjì ó dé èèyàn mélòó ó di mẹ́ta njọ́ kan náà ẹlòmíì tó dé ẹkún tó ń wá sunba sheikh ni pé sheikh jafaafu bustanihi ó ní mo dá oko gbogbo oko mi bàjẹ́ òsì wa fẹ́ dé báyìí sheikh ni istaghfirullah mo lọ́wọ́ lọ́la àfẹ́ríjì ó dé yàn mélòó ó di mẹ́rin ah. ibùdó sùbẹ́ arabi ibùdó sùbẹ́ ńgbà tó wá dé ìrọ̀lẹ́jọ́ máa lọ lọ́wọ́ ní sheikh ataka rijalun yashkuna anwa'an fa amartahum kullahum bil istighfar afáwa lónìí èyí sì èèyàn lọ́wọ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sunkún fún eléyìí sunkún lójú ọ̀rọ̀ eléyìí sunkún lólósì lòun òun dolo eléyìí lòun òbí mi òun fẹ́ bímọ eléyìí lọ́gbọ̀n kó bàjẹ́ kálukú ń sunkún wá ìkan kan náà lọ ń sọ fún gbogbo akéka tauba kérésì tí sheikh alhassan albasiri sọ fún alhassan basiri ni máa kúlì tún indi shay'a sórí gbogbo di ń wí òun èmi kí máa ń sọ kìí ṣe pé mi ń sọ fi surati ọba àlekí ọlá ń sọnu suratu Nuhu pé istaghfiru rabbakum innahu kana gafara yursili samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara sheikh bá fún lẹ́sìn bẹ́ẹ̀ kú èmi kọ́ o ntọ́ba mi sọ ni pé istaghfiru rabbakum ẹ lọ lè wọ́ bá yín lọ́la fèrè jìn innahu kana gafara fèrè jìn ni tọ́ba àfẹ́ríjì ni tán yurisi ni sama aleikum midirara yóò rọ ọ̀rá òjò omi gidi láti sánmà fún yín wàyùmdídìkùn bíi àmúwálì wọn bàní yóò dẹ̀ ṣètò owó fún yín tí ó pọ̀ ọmọ náà sì pọ̀ wayaj'al lakum jannatin wayaj'al lakum anhara ọlọ́run o dákun mọ́sá sọ wọn ní tẹ́mọ̀ wastighfar allahumma jalna minal mustaghfirin wa ablana min ladunka thamarati kabina sama fi dunya wal akhirah innaka sami'un mujibu da'awat jama musulumi sẹ́ni bá ti sọ̀hún tẹ́ bá lọ suratu Hud nígbàtí sẹ̀ǹpẹ́tẹ̀ kata ka yẹn anabi náà hà lọ́sọ tí ń sọ fáwọn ọjọ́ ẹ̀gbẹ́ fa kólítù mo sọ fún wọn pé istaghfiru rabbakum ẹni kọ́lọ̀ ń fèrè jìyìn innahu kana gafara ọba náà máa fèrè jìnnì yurisili sama aleikum midrara lóhùn ni sọ yóò fáwọn èèyàn rẹ̀ kẹ́ẹ̀lì mọ̀ pé ọ̀rọ̀ sánmi yàtọ̀ o ọ̀rọ̀ ọlọ́run ò sì ní yàtọ̀ níjẹ́ ó ti dáyé táyé ó fi máa jáyé lọ tí ó fi parẹ́ ntí ń bá ń jẹ́ nǹkan lọ́dọ̀ ẹ̀ náà ni ó máa jẹ́ nǹkan ntí ó bá jẹ́ nǹkan ó jẹ́ nǹkan náà ni ó bá sọ́nà ni ó máa dé lọ́tàrí kí á mọ ọlọ́run èdè ẹ wáyé ànábì hudu tinú àlásọ ẹ wo ti hudu ànábì hudu náà sọ pé ya qaum ìjọ mi istaghfiru rabbakum ẹ lọ́lẹ̀ ẹ bẹ́lẹ̀ ń kọfẹ́ ìjì yín thumma tubu ilayhi ẹ wá darí padà sọ́dọ̀ ọlọ́run kí lòun náà wí fún wa ó ní yurusili sama aleikum midirara nígbà wọn ni yóò tó sọra sama kalẹ̀ fún yín o ṣé tànàbí wa yàtọ̀ sí tiwọn ṣé bá wà lùmà nàbìrì àwa lùmà nàbìrì tànàbí náà ò lè yàtọ̀ sí tiwọn ni wọ́n ti sọ yìí kalẹ̀ fún wọn tí bá ń tẹ̀lé ànábì ọlọ́run tí máa ń wá owó ọ̀nà sítìkì márùn ni ó gbà lówó ẹni tí bá ń tẹ̀lé ṣe ìtọ́n ọ̀nà ọ̀dẹ̀ èṣù náà ni ó gbà ṣe kíni ó náà ni ó gbà lówó húdù náà sọ fáwọn ọ̀jọ́ rẹ̀ ó ní istaghfiru rabbakum ẹ̀bẹ̀ ọba yín kó foríjì yín thumma tubu ilayhi ẹ darí sọ́dọ̀ ẹ̀ yursili samaa alaykum midrara yóò sọ àsìkí sánmà kalẹ̀ fún yín wa yazidukum quwwatan ila quwwatikum ọlọ́run wàá fi kún agbára yín yóò sọ yín dé èèyàn gidi yóò tún yín ṣe bẹ́ẹ̀ tiwa yóò sọ yín dé èèyàn gidi wala tatawallaw mujrimin ẹ má kẹ́yìn sọ́lọ́run kẹ́ ẹ má bí yẹn bá ti yẹ́yìn padà kó ń bí ọ̀nà tá a wí ìdàkudà ni ó dà báyìí bá jẹ́ yẹn lásán bá jẹ́ àfa tí ó bá ti gbọ̀nà yín rówó ọ̀nà kọ́nà ni ó gbà rówó ọ̀nà èṣù ni ó gbà rówó ọlọ́mọdé àwọn gbọ́ ní èṣù ọlọ́mọdé àgbọ́ ní èṣù lọ wọnú sóràtù Hud bákan nígbà tí ó bá yẹn sọ̀rọ̀ ẹ máa gbọ́ nítorí ká o torí tí wọn náà ń wá káàkiri náà wọn fẹ́ sàlàyé fún ọ yìí nítorí torí ẹ̀ dìdàkudà tó ń torí ẹ̀ rìnrìn àjò kiri tó ń torí ẹ sọsọkúsọ káàkiri òun náà wọn fẹ́ kà fún ọ yìí ọlọ́run ní wọ́n anastaghfiru rabbakum àníṣe ẹ lọ́ọ́ bẹ lọ́hùn kó fèrè jìn yín thumma tubu ilayhi ẹ wá darí sọ́dọ̀ ọlọ́run yumatikum mata'an hasana ọlọ́run ó fún yín ní gbádùn tí ó dáa àbí kálukú fẹ́ gbádùn náà kọ́ kí gbogbo nǹkan bọ́ sí rọrùn yumatikum ọlọ́run ó fún yín ní rọrùn yóò fún yín ní gbádùn kí wá sí ìgbádùn lásán mọ̀tá án hasana ìgbádùn tí ó da lọ́lọ́run sí fún yín ẹ bá ní pàṣẹ lọ́lọ́run tẹ wá fìdíje lọ́dọ̀ ẹ̀. wọ̀nyí ti ilà ajali musamma yóò ṣe díjọ ọkú fún yín ni tọ́lọ́mọba fèrèfèrè jìn tọ́ba kó gbádùn rẹ̀ dé ìgbádùn ilà ajali musamma díjọ tẹ́ tó kú ni ẹni ọlọ́run bá dá lọ́la tọ́ba ẹ̀kọ́ látọ́ ọlọ́run ni yóò lò ó ọlọ́ni yìí mataikum mata'an hasana ila ajali musamma òun ò fún ọ ní gbádùn tí ó da tí ó fi dijọ́ tó wọn ọlọ́run mọ kó lérí lérí lẹ̀ tàbá wa túbà bẹ́ẹ̀ yẹn náà wà yóò ti kulladhi fadlin fadlahu gbogbo ẹni tọ́ba lọ́la ọlọ́run dà lọ́la fábẹ́rẹ́ ṣe táwọn bàbá ọlọ́run bá kọ́ lámọ́ ọlọ́run ó dé èyí ṣe táwọn bà kó tó sí èyí ṣe táwọn bà padà sọ́dọ̀ ọlọ́run kọ́ wa tó sí. in tawallaw ẹ máa gbọ́n tọ́lọ́run wí o wa in tawallaw tẹ́ bá wá pẹ̀yìn dà tẹ́ ẹ̀ gbà bí ọ̀nà tá a wí hun fa inni akhafu aleikum adaba yawmin kabir tí n bẹ̀rù kí alikiyama ọmọ jẹ yín ìtumọ̀ ẹni pé tọ́ bá wá sìkì tọ́ wọ́wọ́ lọ́nà tọ́lọ́wọ́ làkàlẹ̀ fún ọ ni máa retí ìyà alikiyama máa retí ọlọ́mọ fi alikiyama jẹ wá o abẹ́lẹ́ wọn bọ́ bá alikiyọ́lá ọ̀nà àsìkì rọrùn ọlọ́run kò sí fún wa ọ̀nà tí ó da ọlọ́run jẹ́ wá sìkì ọlọ́mọ jẹ́ tí ó da wá sìkì bẹ́ẹ̀ bá lọ wọnú àdìsí anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallama anabi sọ pé ní man akthara al-istighfara ẹni tí bá máa ṣe istighfaru dáadáa tí máa ṣe dáadáa ja'ala Allahu lahu min kulli hammin faraja ìjọkíjọ tí wàhálà bá dé ọlọ́run ọ̀là bá yìí ń bẹ̀ ni wa min kulli dhiqin makhraja ìjọkíjọ tí funfun bá ìfúnpinpin bá dé ọlọ́run sì yọkó nù fúnpinpin wa razaqahu min haythu la yahtasib ibi tí o ti ro kàásìkì lọ́lọ́run ti máa ṣe fún un nǹkan mẹ́rin lànàbí kàmẹ́ oníṣẹ́jàmá nǹkan mẹ́ta àkọ́kọ́ ìjọkíjọ tí ronú bá dé ọlọ́run kó ronú lọ ẹlẹ́ẹ̀kejì ìjọkíjọ tí ìfúnpinpin bá dé ọlọ́run ó mú jáde báyìí nù fúnpinpin ẹlẹ́ẹ̀kẹta ibi tí o ti retí àsìkì ọlọ́run ó ṣe kí ni yọ̀ọ́sà àsìkì fún iṣẹ́ táwọn bá nù tí mùsùlùmí bá ń wá owó ọ̀nà tí ó gbà rówó ọ̀nà kí ni jama ọ̀nà tawba ọ̀nà alákọ̀ọ́kọ́ nu ọ̀nà mélòó mo pè é ọ̀nà ẹlẹ́ẹ̀kejì téèyàn gbà rówó pé mo fẹ́ dolówó mo fẹ́ rí se mo fẹ́ dalásìkì mo fẹ́ dẹni tí ó máa nánú owó tí ó máa nánú ọlá tí ó sì níyì tí ó lápọnlé tí ó tún wá wà lìjánná ọ̀nà ẹlẹ́ẹ̀kejì fún ọ òun ni tariqut taqwa ọ̀nà ìbẹ̀rù ọlọ́run ọ̀nà kí mo pè é jama ọ̀nà àbẹ̀rù ọlọ́run ni lèyìn àgbà arówó lẹ́lẹ́kejì ọ̀nà àbẹ̀rù ọlọ́run ìwà sọ̀rọ̀ méjì àkọ́kọ́ kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run ẹ̀rí wo lọ́wọ́ sọ pé ọ̀nà yìí lágbà arówó torí tí a bá pè yàn láàfẹ́ sìn kò ní máa sọ̀rọ̀ nù agbárí ọlọ́run wí ànábì wí ti ń jẹ́ sínú tiẹ̀ ní kọ́ sàlàyé tọ́lọ́run wí tànábì wí fún àwọn èèyàn

hifzu nafs ama yóò fẹ́ mu kéèyàn sọ ẹ̀mí ara rẹ̀ kó o bí gbogbo tí ó kó tí ó mú ẹ̀mí ṣe lọ́hùn tí ó kẹsẹ̀ bá ìsọ ẹ̀mí rẹ̀ kó o bí tí ó kó ẹsẹ̀ bá ọ kí ni túmọ̀ ọ̀rọ̀ yẹn wàdálìka sheikh wa ni túmọ̀ ẹ̀ ni pé bitẹ́rìkìl mahadur gbogbo ntọ́lọ́mbà pátá kọ̀sọ́lẹ̀ owó ntọ́lọ́ bá pèlè wọ̀ pátá kọ̀ má ṣe wọ̀nyẹ̀ tí mudalika bitẹ́rìkì bádìlì mubahat kọ́dà gbogbo nǹkan nígbà míì náà ìbẹ̀rẹ̀ ọlọ́run a máa pé yóò ti wà báyìí yóò tún wá pé pẹ̀lú pé tí wọ́n tún ṣe lẹ́tọ̀ọ́ fún ọkọ̀ tún sọ kí ni túmọ̀ ọlọ́run ní ti à ń pè níbẹ̀rù ọlọ́run òun ni gbogbo ní ọba jẹ́mi rẹ̀ ó sẹ̀ kọ́ má ṣe ní tí ọjẹ́mi rẹ̀ ó sẹ̀ nísìnyí ni pé ẹ̀mí rẹ̀ ń ṣe fẹ́ ṣe sìnà má ṣe ọlọ́run

tọ́lá àwọn yẹn ti gbàgbé yẹn bá ti wé láwà ní tó mú tẹ̀síwá lọ́wọ́ tó sá paramọ́ tí ń rìn jẹ́jẹ́ wọn lọ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kan ó lè jẹ́ kírímínà ó lè ṣe bẹ́ẹ̀ kọ́ gọ sábẹ́ láwà ní kọ́ gọ sábẹ́ ẹnu gbọ̀n kọ́ gọ sábẹ́ tẹ̀síwá kó sì jẹ́ kírímínà bẹ́ẹ̀ ni bí bá ti ń fa ọgbọ́n ọlọ́run ọba ya kí ni kírímínà ni àmọ́ gọ sábẹ́ láwà ní ọgọ sábẹ́ ẹnu gbọ̀n ọgọ sábẹ́ tẹ̀síwá ọkọ sábẹ́ kó kóyàn lẹ́yìn bí egun ìkọsábí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò nítumọ̀ ẹni tí ó mọ̀ tá a sọ pé bẹ̀rù ọlọ́run ọba òun lẹ́nu tó yẹ pé gbogbo òfin ọlọ́run ọba ló ṣe kí ni ọ̀pamọ́ ìbẹ̀rù ọlọ́run ọba nìyẹn ìbẹ̀rù ọlọ́run ọba nìyẹn mi ò níláwà ní ọ̀dà ìnínú gbọ̀n ọ̀dà aláṣẹ ìbẹ̀rù ọlọ́run náà ni àmọ́ kéèyàn máa fi bojú kọ́ máa fi kọ́fà máa ṣaburú owó láwà ní ọba owó láwà ní gbogbo ẹbọ ló ń ṣe gbogbo jàmbá ló ń ṣe gbogbo ọṣẹ ẹbú ló ń ṣe láwà ní òní túmọ̀ ìta ń pè ń bẹ̀rù ọlọ́run òun ni kí gbogbo sẹ́ẹ̀rẹ́ tọ́ba àlekè ọlápá aláṣẹ kéèyàn ó ṣe gbogbo ntí ọmọ ẹ̀mí ṣe ọlọ́run ọba kéèyàn lé ẹ̀mí jìnnà kúrò ní ibẹ̀ wọ́n wá ní wáyà tí àlekà bíi tẹ́rìkì bá délé bàbá hàt ìbẹ̀rẹ̀ ọlọ́run ó tún máa pé yóò kún ìta ń pè ń bẹ̀rù ọlọ́run òun ni kí gbogbo sẹ́ẹ̀rẹ́ tọ́ba àlekí ọlápá aláṣẹ kéèyàn ó ṣe gbogbo ntí ó mú ẹ̀mí ṣe ọlọ́run ọba kéèyàn lé ẹ̀mí jìnnà kúrò ní ibẹ̀ wọ́n wá ní wáyà tí mọ̀dá àlekà tẹ́rìkì bá délé bàbá hàt ìbẹ̀rẹ̀ ọlọ́run ó tún máa pé yóò kún tẹ́tẹ́ ìta ń pè ń bẹ̀rù ọlọ́run ó kún tẹ́tẹ́ pẹ̀lú báwọn kankan afáwa kan ọlọ́nkẹ́ púpọ̀ ọlọ́nkẹ́ kéèyàn ọlọ́nkẹ́ yẹn afáàní ọlọ́run wa kẹ́ ọlọ́rìsì kí ó lówó ní gbogbo ẹ̀ wọ́n máa fún mọ́tò ṣeré ni ẹni rẹ̀ sí ni kì í ṣe kì í ṣe jagbajagba kádàrá tiẹ̀ ní kí ọlọ́run mo ti wá sọ dáadáa tí máa ń lọ sí wá sí èyí bá yẹpẹrẹ jù nínú mọ́tò rẹ̀ ní ògbé mo wá ní ṣe kí ló dé kí mọ́tò ilé ẹ̀ mọ̀ gbé wá sí wọ́n wá ní ha tí n bá wá gbélé yìí wá tí n bá wá fi ṣe wá sí tẹ̀tẹ̀ gbogbo èèyàn tó yẹ pé gbogbo èèyàn tó sì wà ń lu yìí nísìn wọn ò sunkún kankan ju ẹkún owó lọ wá sí ìbẹ̀rẹ̀ ọlọ́run oníwà sí jẹ́wọ́ wọn lẹ́mìí mọ́tò mi ni wọ́n máa wò wọn ni wọn ò ní gbọ́dọ̀ lọ́mọ mọ́tò mi wọ́n máa wò mọ́tò mi ni wọ́n máa wò wọn ò ní gbọ́dọ̀ lọ́mọ àfi kí n gbé mọ́tò kan lọ tí wọn ò ní wo bẹ̀ tí ìfìrí wọn bá sọ tí. ṣé ẹ rí i pé ìlú mọ́tò ńláńlá fún ẹ̀tọ́ ni ọwọ́ afẹ́tọ́ yẹn lẹ̀ kò ló ntí òjò ló yẹn kí lọ́ba jẹ́ òfin lò ó ìbẹ̀rẹ̀ ọlọ́run láàfin máa kìlọ̀ fáwọn yẹn jọ yídì pé tọ́ ọba lówó aṣọ tọ́ wọ̀ tọ́ da yídì rú bí táwọn ẹgbẹ́ rẹ ọba ti kí ló ti lọ kí tiẹ̀ àmọ́ wá wo aṣọ ọ̀pá kan five hundred thousand ọwọ́ àwọn ọlọ́pàá mẹ́wàá ti lọ five million bẹ́ẹ̀ ń bàtà bẹ́ẹ̀ láago bẹ́ẹ̀ ń gbogbo ẹ̀ àwa dé yídì kálukú wa ń wo bàtà rẹ wọ́n ń wo aago rẹ wọ́n mójútó ọ̀run àti wútúbà mọ́ ẹ̀tọ́ rẹ ni kò wọ́ ìsìláàmù ò sí lè wọ̀ àmọ́ tó bá lè yọ̀ǹda arú ẹ̀ ara pé bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá rẹ pé ni tó tọ́ ní ẹ̀tọ́ ni ìtì fífi owó ra dúró eléyìí àwọn masakínu ń bẹ àwọn ọmọléke wà àwọn tálíkọ ọlọ́run wà tí wọn ò rí jẹ tí wọn ò rí mu kákúkú ṣe fáwọn eléyìí ní dájú ká lo eléyìí lọ ẹ̀tọ́ ni kó ọwọ́ ayọ̀ǹda ẹ̀ nítorí kíni nígbà àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yẹn ṣe kíni ó pé ó pé bẹ̀rẹ̀ ọlọ́run ọba yẹn pé ìtì bẹ̀rẹ̀ ọlọ́run ọba nu afáwọn Imam Nawawi nígbà tó ń lọ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ó ní nahayihi gbogbo àti tọ́lọ́run ọba pa kéèyàn pamọ́ ntọ́ba kọ̀ kéèyàn kọ̀ ó ní ti ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba nu ọwọ́ ni wọ́n máa ìtumọ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tá à ń wí yìí wa subhanahu wa ta'ala gbogbo ntí ọba kéèyàn sá fún kání kó ọmọ gbàwẹ̀ ni ọmọ gbàwẹ̀ kání kó orí bàbá àtìyá fín ni ó mú orí bínú ọlọ́run ò ní rí wọn fín kání kó sọ̀rọ̀ ọmọ ìyá rẹ mùsùlùmí lẹ́yìn ni ó mú orí bínú ọlọ́run ò ní sọ kání kó jalè ni ó mú orí bínú ọlọ́run ò ní jalè kání kó ni ó mú orí bínú ọlọ́run ò ní ṣe sìná kání lu jìbìtì ni ó mú orí bínú ọlọ́run ò ní lu jìbìtì kání kó ọmọ lọ́ọ́ jẹ rìbá kó ọmọ yáwó rìbá kọ́ ọ máa sanwó rìbá kọ́ ọ máa sànfàní pẹ̀lú rìbá ní ó mú orí bínú ọlọ́run ò ní dédé rìbá gbogbo tí ó mú yàn rí bínú ọlọ́run pátá kéèyàn ọ̀sá fún kọ́mọ̀dé díẹ̀ ní jẹ́bẹ̀rù ọlọ́run. ní ti ń jẹ́bẹ̀rù ọlọ́run ni pé gbogbo tí ó mú yàn rí bínú ọlọ́run kéèyàn ṣe kíni jẹ́mẹ́ kéèyàn ọ̀sá fún ti ń jẹ́bẹ̀rù ọlọ́run. gbogbo tí ó wà á mú orí ìyọnu ọlọ́run kó o ṣe òun ní jẹ́ kíni ìbẹ̀rù ọlọ́run méjì náà ni. ìtí ó mú orí bínú ọlọ́run sá fún ìbẹ̀rù ọlọ́run ntí o mú orí ọ̀nà ọlọ́run sáré ṣe ìbẹ̀rù ọlọ́run nù sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bá lè ní ìbẹ̀rù ọlọ́run bá ti sọ yẹn kọ́mọdé tí a sì kí o owó dé tánu o èyí ń lo ogo owó tó yá jù gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ọ̀sá fún gbogbo ntọ́ pa aláṣẹ pé o ṣe o ṣe ọ̀nà àsìkí tó yá jù nìyẹn ọ̀nà àsìkí nìyẹn tó yá jù tẹ́ bá lọ wọnú alukur'an nígbà tí ọba àlekí ọlá fẹ́ sọ̀rọ̀ ní suratu talaq ọlọ́ni wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́ni wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Allah yaj'al lahu makhraja gbogbo ntí ń bá ń jẹ́ ìnira fún ọlọ́run ó fún bẹ́ẹ̀ wa yarzuquhu min haythu ọ̀nà tí ọba sì rò ọlọ́run ọgbà sáà sì kí fún bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí nǹkan nísìn ọlọ́run mú nǹkan méjì wá fẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ ń bẹ̀ tọ́ba wà nù nira òun ó ṣe kí ni òun ó mú kó ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tí ó gbà káàsìkì òun ó ṣe kí òun ó mú wá bá bẹ́ẹ̀ bá ń wá arísìkì jẹ̀mọ́ kọ́lọ̀ bẹ̀rù ọlọ́run wa man yattaqillaha ọ̀nà tí ó rò ọ̀nà wọn láti kí ọ padà yọ padà wá bá tí ẹ bá lọ wọnú suratul araf nígbà tí ọba àlekí ọlá ń sọ pé ní walaw anna ahlal qura amanu wattaqaw lafatana alayhim barakatin minas sama'i wal ard walakin kadhabu fa'aqadnahum bima kanu yaksibun ọba àlekí ọlá ní walaw anna ahlal tọ́ba jásí pé àwọn aráàlú ni ọ̀rọ̀ àwọn aráàlú kan ló ń sọ̀bọ̀ àwọn aráàlú kan ló ń sọ̀rọ̀ wọn bọ̀ ń sọ̀rọ̀ wọn bọ̀ ọlọ́run wa ni walaw anna ahlal qura tọ́ba jásí pé àwọn aráàlú ni amanu wọ́n bá ní mẹ́ni pẹ̀lú ọlọ́run ni wattaqaw tí wọ́n sì bẹ̀rù ọlọ́run mọ́jàmú mélòó ni òjẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì walaw anna ahlal qura tọ́ba jásí pé àwọn aráàlú tá a wọ́n ní mẹ́ni pẹ̀lú ọlọ́run ọba ni wọ́n tíaka o tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ẹgbọ́n tó lọ́wọ́ wíire ọlọ́run ní lafatana aleihim barakati mina sama iwal ard gbogbo tí ń jẹ́ àlùbáríkà sama àti tilẹ̀ àwọn ọlọ́run ọba sí fún wọn gbogbo àlùbáríkà sama àti tilẹ̀ àwọn ọlọ́run sí fún wọn lafatana aleihim barakati mina sama iwal ard gbogbo tí ń jẹ́ àlùbáríkà sánmà pátá àtàlùbáríkà alẹ̀ pátá àwọn ọlọ́run sí fún wọn walakin kadabu ṣùgbọ́n wọ́n pa àwọn ọlọ́run sẹ́wọ̀n kí wàá ti ń sọ yín náà nísìn ẹlòmíì ọmọ ògbé ta lẹ́ mọ̀ tán àbí ẹ̀kọ́ ni wọn lọ gbé ẹ ẹ sọ ti sòdodo pẹ̀lú wa ẹ̀yin náà ń kọ́ ọmọ bẹ́ẹ̀ ti ń ọlọ́run ti sọ̀rọ̀ yín pé ni ọlọ́run ni wàlákin kadhabu ọ̀rọ̀ tá a sọ yẹn wọ́n pè ní rọ lẹ́mìnà sọ̀rọ̀ ní mímọ́ gbé istikbaru kìnnì yìí tá ń wí kí ẹnì aláàjì táwọn wíwọn ti tán lẹ aráàmù kan ti wọn àwọn wáàyí tí ṣètàn ni máa sẹ́ndì sí wọn nu ṣètàn ni máa sẹ́ndì àwọn wáàyí yẹn sí wọn ṣètàn yóò máa ṣiṣẹ́ bú lọ́sọ̀ fún wọn yóò máa ṣiṣẹ́ bú lọ́sọ̀ fún wọn kò ṣiṣẹ́ ẹni tẹ́ bá wọn sọ kò ní wọ náà kàn mm, kò ní wọ torí pé balẹ̀rọ̀nà ala qulubihim ma kanu yaksibun iṣẹ́ ẹ̀bùn yẹn ti jọ́ kan ó di nígbà tó lọ́nà yẹn bí ọlọ́ni walaw àwọn aráàlú tá ń bá sọ̀rọ̀ yìí tọ́wájá sí pé amanu abanimani ni wattaqaw wọ́n sì bẹ̀rù ọlọ́run lafatana aleihim barakatin mina sama wal ard àwọn ọlọ́wọ́ ọba sí gbogbo lẹ́kùn àlùbáríkà sánmà àti tilẹ̀ á sì fún wọn walakin kaddabu ṣùgbọ́n irọ́ wọn pè é bá a ti ń bá wọn náà sọ yìí ní sí irọ́ ni wọn náà máa pè é ọlọ́run ní abáyé ti pè é ní ẹlọ́ba àwọn fa akhadinahum bima kanu yaksibu ntí abá se láàfin bá wọn wí ìtumọ̀ ẹni pọ́nà mi tí a bá gbà lẹ́yìn èyí tá a wí ọ̀nà tá a fi bá wọn wí náà nù ọ̀nà tá a là kalẹ̀ fún ọ yìí tó o bá fi lè gbà á mọ́ ọ̀nà míì tó o bá gbà ọ̀nà tó o gbà rí wí ọlọ́run ni ó lè rí ntọ́ wọn àmọ́ rí bá wí ọlọ́run ẹ dákun jama tẹ bá lọ wọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní lafatana aleihim barakatin ẹ mọ̀túnmọ̀ alibarika ni alibarika kọjú owó nkọ́ owó ọ̀rọ̀ owó là ń bá yín sọ ọlọ́run ní tẹ́ bá bẹ̀rù wọn ọlọ́run ní tó kọjú owó láàṣẹ láfàtàna àlẹ́yìn barakati mina sàmà ìwọl àrùn a sì alùbáríkà sánmà àti sílẹ̀ alùbáríkà ọkọjọ́ owó ọkọjọ́ àsìkí ọkọjọ́ ọlá sẹ́ẹ̀rí owó ayé <laughs> ọlá ayé gbogbo tó láyé wọn abẹ́ kí lọ́wọ́ ẹ̀ abẹ́ alùbáríkà ni ó lè má yé yín ẹ jẹ́ ń ju ẹ̀ fún yín ń wọ́n bí yísá ó ní wájà alẹ́ ní mubarakan wọ́n ṣe mí ní sólówó sọ́kọ́lájọ ọkọlétọ́pọ̀ ọlẹ́sìn rẹpẹtẹ ń pààrọ̀ aṣọ lérí aṣọ sókọ rẹ tán lẹ́nu ní gbogbo ló wa yóò wà lábẹ́ rẹ̀ yóò wà lábẹ́ rẹ̀ abiyá yóò wà lábẹ́ rẹ̀ gbogbo àwọn pásítọ̀ ńláńláńlá ní sìn wọ́n ra pléènì wọ́n ra kínní ó kọ jésù náà wọ́n fi ń ṣe. èrò tó mi kójọ nù ẹ bá da ẹlẹ mílíọ̀nsì ni ó kọ jésù náà ló fi kó wọn jọ tọ́ba sọ fáwọn èrò rẹ̀ pé èmi ò ṣe ti jésù mọ́ lónìí wọ́n sì tún ká mọ́ lójú. gbogbo àwọn tí ń bùn lówó tí fi ń ra pléènì tí fi ń ra mọ́tò tọ́ba sọ fún wọn pé kọ